ọ̀rọ̀ yé yìí fún ṣe ìyanu rẹ̀ yé tí ó ti fi hàn yé ó wá pẹ́ láwọn èrò mímọ́ ọ̀rọ̀ yéyéyé kò sí jẹ́

we shout hallelujah. Just begin to wave to the Lord and begin to worship Him. You have counted another week. Ọ̀sẹ̀ kan tún ti Particularly in the month of October. Ọ̀sẹ̀ kan tún ti Yin Ọlọ́run fún àánú tó rí gbà nínú ọ̀sẹ̀ tó kọjá yìí. Àwọn kan ti jásẹ̀ oríṣiríṣi ibi ló ti là kọjá ṣùgbọ́n tí ọlọ́run mú ọ wà láàyè àánú ló rí gbà lọ́dọ̀ olúwa ẹ jẹ́ ká jọ yin ọlọ́run láàárọ̀ yìí fún orí rẹ̀ lórí wa ẹ jẹ́ ká jọ yin fún àánú rẹ̀ lórí wa a ti rin ìrìn àjò asọ̀kalẹ̀ láyọ̀ àti àlàáfíà bóyá a ti ṣàìsàn tí olúwa ti mú wa lára dá ọlọ́run pèsè fún wa ó bùkún fún wa. a tọrọ jẹ a mu ẹ jẹ́ ká jọ yin ọlọ́run wípé o ṣeun fún àánú ọ̀sẹ̀ tó kọjá yìí a yin ọ fún ìtọ́jú rẹ anytime we come to the presence of God we must give thanks to him appreciate him for all that he has done how he has helped you how he has blessed you. ẹ fi ìjọsìn tí òwúrọ̀ yìí lé olúwa lọ́wọ́ pé kí ọlọ́run kó gba àkóso ẹ jẹ́ kí gbogbo wa lọ síwájú olúwa láti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kí a sì gbàdúrà fún ìyàsí mímọ́ ara èérí wa kò lè dúró níwájú ọlọ́run ara èérí wa kò lè rí ohunkóhun gbà lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ fún àánú tí ń dáríjì kí a sì gbàdúrà fún ìyàsí ìdáríjì ká gbàdúrà fún ìyàsí mímọ́ bí olúwa yà wá sí mímọ́ bí a ti ń péjọ níwájú rẹ ní òwúrọ̀ yìí. ní orúkọ Jésù Kristi olúwa wa ẹ̀mí ọ̀run. gbàdúrà wa wá wá bá wa pé ọjọ́ mímọ́ yìí olúwa yà á sí mímọ́ fún wa àwa pàápàá olúwa yà wá sí mímọ́ ìjọsìn yìí jẹ́ kó ní ẹ̀rí nínú jẹ́ kó ní ìbùkún nínú ògo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù Kristi olúwa wa. Wa. a ti ń tẹ̀síwájú nínú ìsìn tí ológo yìí àọkọ orin àkọ́kọ́ bí a ti ń ṣí ìwé orin wa sí orin six hundred and twenty-seven orin six two seven ìtàn kan wà fáwọn orílẹ̀ tí yóò tún ọkàn wọn ṣe. ẹ jẹ́ ká dìde ká kọrin. jẹ́ ká jókòó. bíbélì kíkà wa fún ìsìn wa ti òní òní a ó rí nínú ìwé exodu orí kìíní a kà láti ẹsẹ̀ kẹrìndínlógún títí dé ìkẹtàdínlógún ìwé exodu orí kìíní ẹsẹ̀ kẹrìndínlógún títí dé ẹsẹ̀ kẹtàdínní ogún èyí tí ó kà báyìí ó sì wí pé nígbà tí ẹ̀yin bá ń ṣe iṣẹ́ ìyá àgbà fún àwọn obìnrin Hébérù tí ẹ̀yin bá rí wọn ní ìkúnlẹ̀ bí ó bá ṣe ọmọkùnrin ni ǹjẹ́ kí ẹ̀yin kí ó pa á ṣùgbọ́n bí ó bá ṣe ọmọbìnrin ni ǹjẹ́ òun ó yè ṣùgbọ́n àwọn ìyá àgbà bẹ̀rù Ọlọ́run wọn kò sì ṣe bí ọba Íjíbítì ti fi àṣẹ fún wọn wọ́n sì dá àwọn ọmọkùnrin sí ẹsẹ̀ yẹn ní ẹ̀kan sí ṣùgbọ́n àwọn ìyá àgbà bẹ̀rù Ọlọ́run wọn kò sì ṣe bí ọba Íjíbítì ti fi àṣẹ fún wọn wọ́n sì dá àwọn ọmọkùnrin sí àgbàdúrà pé Olúwa yóò ra wa lágbára láti lè máa ní ìfẹ́ ọmọ ẹni kejì wa yálà nípa ti ẹ̀sìn àbí ti èdè bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Olúwa wa. káàárọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa àǹtí àti bọ̀dá wa àtàwọn àbúrò wa gbogbo àwa ní ìràwọ̀ òwúrọ̀ girls auxiliary today is our recognition and coronation day ẹ jọ̀ọ́ bó tilẹ̀ yẹn pé yorùbá service la wà ẹ jọ̀ọ́ english la máa ṣe program wa ẹ bá a máa fi àdúrà àti ọkàn bá lọ god bless you ẹ ṣé. And whatsoever two of you shall agree upon eh, touching anything on earth shall be done in heaven. Matthew 18 19. These were the words of Jesus while on earth to his disciples, emphasizing the importance of love and oneness among brethren. This instruction of Jesus was followed by the disciples and imparted the word. Today, the love of God seems to be fast eroding in the body of Christ. Hence, the reason for 2023 Girls Auxiliary Team. Good job, you. Thank you. Sit down. A lot of blessings and progress that are supposed to be achieved by the Church of God have been hindered. This is because love and oneness are two friends that seem inseparable. Where there is love, there will be oneness, and where there is oneness, it must have been divided dividends of love. Wherefore, the two are present. There is bound to the progress, achievement, and impact. Therefore, the girls' auxiliary members must resolve to do this, as it sang in the Bible verse and the choir rendition. Love to family members, relations, school, give and forget the wrong unto them. Three, love both the loved and unloved. Through frontiers with true love and oneness. God of all grace, we accomplish this great task through you in Jesus' name. Now the Queen comes in. Marvelous, yeah. You are marvelous, yeah. You are marvelous, yeah. You are marvelous, yeah. You are marvelous, yeah. You are marvelous. welcome my queen, but to minimize our time. So we need to call them, to call only few of them. Please accept us at this, so that pastor will not come and push us away from here. Thank you. Now, our queen, adorable queens of the Lord, you are welcome. You are beautiful for your king lovely to admire, and glorious to behold. Tell us some of the wonderful things you have learned in Girls Auxiliary 2023. Now, I will call on Marvelous. Please recite Proverbs 31, 10 to 31. Proverbs 30, Proverbs 31, 10 to 31 about the wife of noble character. Verse 10 If you can find a good wife, she's far more precious than rubies. The heart of her husband lies in her, and there shall be no lack of gain. She'll be good to him, and no evil shall befall him for the rest of his life. You, you can say that she's very eloquent, so she has learnt it. Jedidiah mom, tell us the chief events in the life of Paul. one of the best schools in Jerusalem under Gamaliel. Paul was a persecutor. Thank you so much. Adiola, please read Malachi 3.10 and 1 Corinthians, 2 Corinthians chapter 9, 6 to 8. Malachi 3.10 Bring ye the tithes into the storehouse, that there may be food in my house. Test me in this, says the Lord Almighty and see if I will not throw open the floodgate of heaven and pour out so much blessings that there may not be enough room to so store it. Second Corinthians. The point is this whoever sows sparingly shall reap also sparingly, and whoever sows bountifully shall reap also bountifully. Thank you so much. from your messenger January to June, tell us your relation with Simbliss neighbors, friends, and all that. As a GA, we're supposed to be nice to our neighbors, friends, and siblings so that we can to them about the world. Fendi, can you tell us how you accepted Jesus as your Lord and Savior? Thank you so much. Ofiodu, Adaliza, share some challenges you have faced in observing your quiet time and how you resolve it. Some of the problems and challenges I face in observing my quiet time are distraction. Oftentimes, I get distracted when observing my quiet time, and the solution I put to it is to adjust to a place which is more convenient for Thank me Thank you so much. Sikiru Pelumi tell us about the Global Mission Board, the global mission of Nigeria Baptist Convention. The global mission work in Nigeria Baptist Convention was first established in 1953 but, but recognized in 1998. The purpose of, on this body is to carry on both home and international. Thank you so much. Subha Omawumi, briefly tell us about the girl that you discipline in your community. How I mean, that you discipled. The girl that I discipled in my community's name is Tofumi. She showed great interest in the GA activities, though she wasn't really active in church. I, tried, I followed her up and told her some things about GA. Thank you so much. ola Oladeji, the mission study. The mission study for this year is missions in time like this. There are three. Thank you so much because of our time. Now these girls are ready for the child. I call on the first woman of Yaba Baptist Church, our president, Mrs. Mayaki, for the charge. Thank you. Praise the Lord. Hallelujah. Praise the mighty Jesus. Hallelujah. These are coins. Can we just rise up for them? Please. Shema. They are coins. I want to charge you this morning that you will be given two awards today a gold edged green octagon emblem with gold star embossed on it and a golden crown. They symbolize majesty. You are all honorable people. You are all God's property. Do not Hand over yourself to the devil or his children. Rather, comport yourselves with honor, humility, and dignity. A queen is subject to the king, but honorable before all. And so you are. I want to charge you today again that the Lord God Almighty will bless you, will make you to carry on in this new work in the name of Jesus. Amen. May the Lord bless you. Amen. Thank you so much, and God bless every one of us. Amen. Now, please, the Queen, go and sit. You'll be decorated there. The Queen with her. made. I belong to God. I resemble Him. I am wonderfully made. I am fearfully made. I belong to God. I resemble Him. That is why the devil trembles whenever he hears me say, I am God's child. made God resemble him. I am wonderfully made. i belong to God and I resemble him. God bless you, Queen with Can you hear can we hear from you the things you have learned? Because of our time, I will only limit them to recite Ruth chapter 1, verses 16 to 17. Chorusly. Thank you so much. We have to make it short because of our time and also to really show that we are qualified for this year recognition and coronation service. Now that we always do the recitation and all that. Thank you so much. Now I'll call on our mommy, mommy Adeyinka, the principal of Reagan Memorial Baptist Girls Secondary School. Praise the Lord. Praise the Lord, guys. Our Queen, praise the Lord. Congratulations. Mommy, please, can you face the projection? Face them. Oh, yes, wow. thank you. I'm so sorry. Okay. Uh, Queen with scepter, congratulations to you this morning. Your crown signifies authority. And it is beautifully made with gold. That authority is that you have the power to use the word of God. And that power shows respect. Somebody that beholds power, authority as respect. So you are representing the King of Kings, and wherever you are, let that power of God be in your heart. Not only that, whatever situation you have, you let the power of God, that authority, speaks from the words of God that you know, that you have been taught. Let that power take care of the situation in your home, in your school, and your neighborhood. You are the queen for Jesus. You represent the kings of kings and the Lord of lords. Because Jesus himself honor his words than his name. So that word should be in you and it, it should reflect. And that respect that you have should be what you use to profess Christ. So go out there to take over any situation you might have come across by authority. I say congratulations to you in Jesus' name. God bless you, my girls. God bless you. Thank you so much. Please, others, you will take yours later on. The sack is with me, and I can't leave here now. Thank you. But please let me write your names. Thank you. Please, can we part for the Queen Regent to come in? Let there be love shared among us. Let there be love in now our love sweep this nation. Cause us, O Lord, to arise. Give us a fresh understanding of brotherly love that is real. Let there be love shared among us. Let there Thank you so much, ma'am. Thank you so much, Mrs. Pastor Mrs. Ayola, for your beautiful voice. My dutiful regents, you are blessed. I'm proud of you because of your sacrifice and commitment to reach the sixth step of the Girls Auxiliary Force Help! You must have learned a lot now, because of our time, I hope you will forgive me. Everybody has prepared because we left here very late yesterday. And it's bad that everybody cannot recite their part. I'm sorry about that. Now, I want one of you to tell us the names of God you know and their meanings and how it has blessed your life. This, this all means the creator. With different languages, this can be elogized, which is self-explanatory that in my life, without God, I will not be created. Oba Wamba, he's the king of kings. This is the only king that solves all problem. He has solutions to all problem. No other king can give you solutions. Thank you so much. Please, we can see after the service to learn more names of God and their meaning. Thank you. Now, I want one of you to recite Galatians chapter 6, verses 1 to 10. Galatians chapter 6, verse 1 to 10. Brethren, if a man is overtaken in any trespass, you who are spiritual should restore him in the spirit of gentleness. Look to yourself, lest you be tempted. Bear one another's burdens and so fulfill the laws of Christ. For if a man is for if a man thinks he is something when he is nothing, he deceives himself. But Thank you so much. Abiola Konde, can you tell us what you are preparing for the coronation. I prepared myself to enter Queen Regent and be a noble GA, a noble girls auxiliary member. Thank you so much. I want one of you to tell us Matthew 6 33. That is, how can I be obedient according to Matthew 6 33? I can be obedient to the command in Matthew 6, verse 33, by honoring God through obeying my parents, through serious studies as I please Him, exemplifying Christ in all things I do. Thank you. Thank you. The three types of prayer. Three types of prayer prayer of thanksgiving, prayer of praise, and prayer of petition. Prayer of thanksgiving. This is the first stage of a prayer before asking God for forgiveness. We can make prayer of thanksgiving by paying our tithes Thank regularly. you so much. And lastly, I want one of you to tell us how you are able to witness to an unsaved person. The name of the person I witnessed to is Adora. Please speak out. The name of the person I witnessed to is Adora. She was a girl who believed in God. While she was younger, her brother was sick and he died. After this, she decided not to believe in God again until I met her and Thank you so much. Now these girls are ready for the charge and award. Thank you. I call on our mommy, Dilazi, liaison uh, uh board for girls auxiliary in respective of Dickness Akitola Dupe. And she's a former GA Director, Gideon Association. Thank you. Hallelujah. Amen. A big congratulations to you girls. Today you are receiving the award of a testimonial that qualifies you to proceed to the next and final step of the GA forward step. At the same time, you are a disciple of Christ, ready to make others, to make others his disciples. Join any unit of the church, such as the choir, Bible study, Sunday school, and discipleship lifestyle, so that you can continue this good work. The Lord will help you and lead you on, and you will not fail, you will not falter in Jesus' name. Amen. Thank you so much. Now, the grand finale is out. Please majestically let us honorably stand up to welcome our queen in service, the last step in Girls Auxiliary. Daddy, mommy, grandma, great grandma, please stand up. Thank you. I never knew you will honor me this way. Thank you. Let's majestically sit. Queen in service has sent my congratulations on the successful completion of your GA four steps. Better is the end of a thing than the beginning. For seven amazing years, you have been learning at the suite. Share with us some of the things you have learned. Adeshola Salamade. Share with us the benefits and challenges you experience while observing your quiet time. We can't hear you. Thank you so much. Àdúrà gbé mi. Akínyàmí. Adekombi. Thank you. Oh, please tell us what you are prepared to share with us. her persistence and her faith in Christ, even during her turbulent times. I admire Esther because she was a queen and our royalty, she used her royalty for good things by speaking for her people and helping her people out. I admire Ruth because she was a diligent and dutiful wife. Even after the demise of and she still stood by. Thank you so much. And lastly, Adekombi Aduragbemi. You I have something to tell us. Can we have it? experience as a helper during a camp in 2020 in 2022 was very interesting though it was stressful at some point but i'm really grateful for, to god for helping me through giving me insight on how to help the counselors to organize the campers that were available at that camp. thank you so much now i call on our church master reverend dr aremusho labayo and our association director, Mrs. Fadikwe, if she's around, to give the award and charge. Please, can we clap for our pastor? The Bible is in the front, sir. The Bible, You are giving it. the I'm sorry, sir, for cutting you on way. But as the scout motto says, be prepared. Thank you, sir. Praise God. All right. Okay. We appreciate God for our little children. Okay. Uh, let me charge you first before I present the Bible to you. Your award, this award is the first award and is the White Bible which connotes the identity of a princess. And uh, it also talks about chastity, purity. So you are admonished to be pure within and without. Be resolved to remain so until your wedding night. Did you get that? Eh? Take that one from today be pure to your wedding night. Embrace your slogan as G, guest auxiliary members. Abstain from sex till marriage. That is what is known as ATM. ATM. Abstain from what? From sex till when? Marriage. God bless you as you do so in Jesus' name. All right. Okay. Adekambi Aduragbemi. All right. God bless you. Thank you very much. Okay, for Shalamade, Salamade, Ade, Shola. God bless you. Okay. Thank you. Is Mama Fadeku around? Okay. Thank you, sir. Now we have to honor our queen. Thank you, sir. Sorry for the impromptu, sir. Our queen, Mrs. Dr. Amin, Pastor Mrs. Ayolama. All, all hail the power of Jesus' name. Let's angels prostrate fall. Let's angels prostrate fall. Bring forth shine. you, ma'am. Now, we are done with the recognition and coronation service. We are very happy to tell you that in the yearbook of 2023, the Girls Auxiliary completed all the tasks given to us to do. By God's grace, we are able to donate a work clock to Queen's Court day. And today, We are making presentation through the Lagos Baptist Conference, Lagos East. Now, I will call the Reverend Mommy Okowo, the evangelism uh, minister, and representing Dickness Mama Jawo, our former president. We will do the presentation and the flag that will help us present to the Nigeria Baptist Convention and other things. Thank you so much. And we do the cutting of the cake. All the past presidents and councillors in our church, with other association member, please you join us in the cutting of the cake. And uh, please, Mommy Adeyinka and other personnel in Reagan, please join us. Alagege Obirin, Pastor Mrs. Aremuma. good eye, good eye. We are here to make it shine while all the good I do. We gonna shine on day. We will shine at night. Please come closer. now. God. Praise the Lord. All right, please appreciate the GA of Yaba Baptist Church. Put your hands together for them. This is part of mission work. Whatever is pointing somebody to heaven, whatever is pointing somebody to a place of relief, place of prayer, is evangelistic. Eh, eh, Atoka, only. táwọn pè ní signpost ó ní ehm, ohun tí wọ́n ṣe fún Lagos State Baptist Women's uh, Missionary Union fún káàmpù tó wà ní Àjàrà gbogbo alámọ̀ṣẹ́ tí signpost tí ó máa ń ṣe bí wọ́n ti ń lò ó tí ó ń tọ́ka àwọn èèyàn sí ilẹ̀ àánú ilẹ̀ àdúrà àdúrà mi ni wípé ìtura yóò máa dé bá àwọn ọmọ wa náà. Um, am I the one to present it? Yes. Okay, so on behalf of uh-huh, Mama Lo represent Lagos East Baptist Conference WMU. So we thank you, we appreciate you for what God is using you to do, particularly Ajara camp. Ajara nye, Oman Jaide. So um, that is why I think tí ọmọ wa kú pé ó yẹ kí a ṣe tí ọmọ àwọn èèyàn lọ́bẹ̀ kí wọ́n lọ mọ́ gba ìtúsílẹ̀. So on behalf of the GAs of um, Yaba Baptist Church, we present this signpost to Lagos State Baptist Women Missionary Junior. And we pray that the Lord God Almighty will continue to bless you and bless the camp. In Jesus' name, we present it in the name of the Father and of the Son and of the Holy Spirit. Hallelujah. Hallelujah. the guest auxiliary of Yaba Baptist Church. Thanks and God bless you for this beautiful gift. And I pray you will never be a signboard in your life in Jesus' name. You will never be a signboard in your life in Jesus' name. Every one of us, every one of you that have served the coronation today, this will not be your last in Jesus' name. Those seven, they are going to be there in the mighty name of Jesus. By this time next year, they'll be coronated for the first step service award in the mighty name of Jesus. Yeah, but you have been doing it. and it will not be your last in the mighty name of Jesus. We are saying a big thanks to you. I bring my greetings from the director, Mama Christy Ajayi, and from the president, Dickness Oduneye. We are saying thank you and God bless in the mighty name of Jesus. And please, man, you help us give it to the convention, our flag that you can see today. Thank you. Now, before we end this one, Abayin Gbesegbe náà ọjọ́ tó bá wù yín kẹ́ wá gbé. Now, all who are 16 years and above, please, we want them to come out. And I will make correction of Ejiro. Fejiro. It was written Ogbeni Fejiro instead of Ogeni Fejiro. Please, all 16 years and above, come outside. Thank you. so that we can officially give you to the Lydia president and director. Thank you, our son being God bless you. 16 years and above, please come out. 16 years and above. Yeah. Want to? If you can shine, you can't be loved. Now we are going to cut the cake. Our personnel will come out again while we cut the cake together. Thank you. See you next year. But tomorrow, the WMU and Nidia are playing Ludo. The MMU and Baptist Youth Fellowship are playing table tennis. Come and watch. Don't miss it. And the girls auxiliary and teenagers are doing skipping rope. We are going to share love with others through interaction. Thank you. God bless you. The cutting of the cake. Cutting of the cake. Please come forward. Mommy Okeowo, Mommy Adeyinka, all the past presidents and councillors of Yaba Baptist Church, both WMU and MMU. Association, please come forward. Eshe. And the Queen in service. Hey, you àwọn ọmọ mi ìzọ um, Please give generously to us. Last year you donated forty-two thousand eight hundred. This year let's double it. God bless you. When it's time of our offering. Thank you. thank you to our pastor, Daddy. Uh, okay. Daddy, on behalf of GSA, you and mommy, God bless you. Mrs. Ishola, and we give, you help us give Daddy Adeyemo. And this, we are given thanksgiving, and we want to be partner of in Yababa Church partnership the health scheme, the money has been written there. And lastly, the best GA for this year, because she faithfully did her project, Salamadi Adeshola, and she humbled herself. you so much. We praise the Lord and we bless his name for granting us another opportunity to come to his presence. Praise the Lord. Oh, sorry. Ati ti isi Yorùbá, ema bínú. Praise the Lord. A dúpẹ́ lọ́wọ́ fún ori ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún wa. Mo ṣe àkíyèsí nǹkan tí àwọn ọmọ wa ń ọ̀kan lára wọn ó yẹ kó wà ní iwájú pẹ̀lú àwọn tó ṣe final coronation but nǹkan kan ló dá dúró mo sì fẹ́ kí àwa òbí ká take note kínní yìí nítorí pé àṣẹ yìí wá láti convention màá kà fún wa nínú ìwé tó wá láti uh, convention rules and regulations that they must follow when they want to have their coronation. Rule number nine, dress code for all GAs and their leaders is GA uniform with GA customized socks, white canvas, and approved accessories. WMU, MMU, and other departments of the church are enjoined to appear in white and green wears to celebrate the GA coronation. Girls wearing permed, coiled hair, or hair attachments and unnecessary accessories or makeups are not eligible for recognition and coronation. Church counselors, association directors, and conference directors should strictly abide by these rules. Recognition and coronation lists for each church should be kept for reference purposes. So, kó má dàbí àbí wọ́n ṣe wọn ò jẹ́ kí ọmọ kan ó coronate òfin tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé nìyí bíbélì sì sọ wípé kí a bọ̀wọ̀ fún àwọn olórí àwọn aláṣẹ lórí wa ọlọ́run yóò ràn wá lọ́wọ́ so àwọn ọmọ wa ẹnikẹ́ni nínú wọn tó bá dirun tó fi attachment dì í tàbí tó pẹ̀mú irun rẹ̀ tàbí tó tó bá tiẹ̀ pẹ̀mú ẹ̀ kó dì í tó bá dì í lẹ́yọ kọ̀ọ̀kan pẹ́mì yẹn ò ní ṣòó wọn sì gbọ́dọ̀ ṣe makeup ẹ rí bí gbogbo wọn ṣe rí kò sẹ́ni tó ṣe makeup nínú wọn nítorí ara àwọn àmúyẹ wọn nìyẹn ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ìgbọ́ràn ó sàn ju ẹbọ lọ praise the lord back to the business adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ọlọ́run fún wa ní ọdún yìí láti ṣe àjọyọ̀ àwọn ọmọbìnrin wa àwọn tí ọlọ́run ti pè tí ọlọ́run sì ti yàn tí ọlọ́run sì ti ṣe lógo tí wọ́n wá fún àmì ẹ̀yẹ wọn lénìí nínú ọdún yìí ohun tó jẹ́ àkórí wa ní àwọn GA òun ni ríró lágbára nípa ìfẹ́ àti ìṣọ̀kan ríró lágbára nípa ìfẹ́ àti ìṣọ̀kan ohun tí àwa ó sì máa gbé yẹ̀wò lénìí ni ríró lágbára nípa ìfẹ́ àti ìṣọ̀kan sì ṣe iṣẹ́ akin fún Ọlọ́run ríró lágbára nípa ìfẹ́ àti ìṣọ̀kan ṣíṣe iṣẹ́ agbára fún ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà olúwa bí a ti ń lọ sínú ọ̀rọ̀ yín ọlọ́run máa bá wa lọ olúwa a gbàdúrà wípé kẹ́ ẹ ṣí wa létí kẹ́ ẹ ṣí wa lójú kẹ́ ẹ sì ràn wá lọ́wọ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ yín lórúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ fún wa olúwa mo fi ara mi sí abẹ́ ẹ̀mí mímọ́ láti darí láti sọ̀rọ̀ jáde nínú mi nítorí náà ẹ̀mí ọlọ́run ó yá gba ìjọba gbogbo agbègbè àti àyíká yìí òun la fi ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe èdìdí rẹ̀ gbogbo ipá àti agbára òkùnkùn tó bá wà ní àyíká àti àyídà yìí lórúkọ Jésù ẹ wọnú ìdè lọ gbogbo ẹ̀mí tó máa ń ta ọ̀rọ̀ Ọlọ́run dànù nínú ènìyàn lórúkọ Jésù Kristi ìwọ ẹ̀mí bẹ́ẹ̀ lórúkọ Jésù máa lọ sínú aṣálẹ̀ ògo ni forúkọ Olúwa ní orúkọ Jésù Olúwa wa àmín praise the Lord adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa orí ọ̀rọ̀ wa ni ríró lágbára nípa ìfẹ́ àti ìṣọ̀kan ṣíṣe iṣẹ́ akin tàbí iṣẹ́ agbára fún Ọlọ́run a ti kà nínú ìwé Exodus orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a ó wò láti ẹsẹ̀ ìkẹrìndínlógún yẹn títí dé ẹsẹ̀ ìkejìléní ogún tàbí títí dé ẹsẹ̀ ìkọkànlélógún now nígbà tí a ń sọ̀rọ̀ nípa ríró lágbára ìyẹn ni pé nígbà tá a bá fún ènìyàn ní agbára láti ṣe nǹkan ṣùgbọ́n ohun tí a ń fún wa lágbára láti ṣe ni òun láti ní ìfẹ́ àti ìṣọ̀kan káàsì ṣe iṣẹ́ akin fún ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tí a bá wò ó a rí i pé ní gbogbo ayé olúkúlùkù ènìyàn ló ní àmì ìdánimọ̀ ohun tá a fi dá ẹnìkọ̀ọ̀kan wa mọ̀ fún àpẹẹrẹ àwọn GA a fi aṣọ aláwọ̀ ewé àti funfun àti àmì góòlù a fi dá wọn mọ̀ àwọn Lydia elése àlòkò la fi dá wọn mọ̀ àti àwọn ẹgbẹ́ obìnrin bẹ́ẹ̀ ni àwọn ìyá wa tí wọ́n sì wà nínú ìjọ lẹ́ni láti ṣe àjọ̀dún àmì tá a fi dá wọn mọ̀ òun ni aṣọ wọn tí wọ́n wọ̀ aṣọ funfun àti gèlè olómi ewé a rí wípé nínú ìjọ káàkiri gbogbo àgbáyé òun láti ní àmì ìdánimọ̀ nígbà tá a bá rí ẹni tó gbé bíbélì ńlá lọ́wọ́ tó ń lọ láti lọ sílé ìjọsìn a ti mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ọmọ ìjọ onítẹ̀bọmi ni nítorí pé àwọn ìjọ onítẹ̀bọmi a gbà wípé àwa ni ènìyàn nípa ìwé praise the lord tí a bá rí àwọn kérúbù àti àwọn séráfù a rí wípé aṣọ wọn ó yàtọ̀ àwọn sẹ̀lẹ̀ náà yàtọ̀ a rí wípé olúkúlùkù ẹ̀dá ènìyàn even àwọn iṣẹ́ kọ̀ọ̀kan nínú ayé yìí òun ló ní àmì ìdánimọ̀ nígbà tẹ́ bá rí àwọn agbẹjọ́rò ẹ ti rí àmì ìdánimọ̀ wọn nígbà tẹ́ bá rí àwọn dókítà ẹ rí àmì ìdánimọ̀ wọn nígbà tẹ́ bá rí àwọn agbẹ̀bí ẹ rí àmì ìdánimọ̀ wọn nígbà tẹ́ bá rí àwọn olùkọ́ pàtàkì ohun tẹ́ kọ́kọ́ fi dá olùkọ́ mọ̀ ní ẹgbàá tí ó mú dání praise the Lord a rí i pé olúkúlùkù ènìyàn ló ní àmì ìdánimọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa kìrìsìtẹ́nì náà àmì ìdánimọ̀ kan ṣoṣo tí jésù kristi olúwa àti ọlọ́run wa tó fi fún wa òun náà ni ìfẹ́ praise the lord ọlọ́run fún wa ní àmì ìdánimọ̀ yìí tí í ṣe ìfẹ́ ṣùgbọ́n òun ló kọ́kọ́ fi àmì ìdánimọ̀ yìí hàn nípa fífún wa ní òun tìkára rẹ̀ fúnra rẹ̀ ó wá sínú ayé láti kú fún ẹ̀ṣẹ̀ wa ó kú lórí igi àgbélébù ó sì sọ ara rẹ̀ di ènìyàn ó wá sí ipò ó wà ní ipò ìrẹ̀lẹ̀ láti mú kóun ó lè jèrè wa padà sí ọ̀dọ̀ ara rẹ̀ nítorí náà àmì ìdánimọ̀ kan ṣoṣo tí Ọlọ́run fi fún wa òun ni àmì ìdánimọ̀ ìfẹ́ tá a bá sì wò á rí i pé nígbà tí jésù ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ nínú ìwé johannu orí kẹtàlá ẹsẹ̀ ìkarùndínlógójì ó ní wípé nípa èyí ni àwọn ènìyàn yóò fi mọ̀ wípé ẹ̀yin ni ọmọ ẹ̀yìn mi nítòótọ́ nígbà tí ẹ bá fẹ́ràn ara yín praise the lord so nítorí náà ìfẹ́ ni ọlọ́run ń pè wá sí lọ́dún yìí àwọn wúndíá wa wọ́n ń sọ̀rọ̀ nípa ìfẹ́ àti ìṣọ̀kan a sì ń wò ó gẹ́gẹ́ bí ó ti kọ sílẹ̀ nínú bíbélì nípa iṣẹ́ ìránṣẹ́ tí àwọn ìyá àgbà àwọn tí bíbélì Yorùbá pè ní ìyá àgbà eléyìí tá à ń pè ní àwọn agbẹ̀bí lénìí tí wọ́n ṣe nínú bíbélì ìwé Exodus orí kínní láti ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkọkànléní ogún praise the Lord nígbà tí Paul apostoli náà ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú lẹ́tà rẹ̀ sí. Si àwọn ará kọ́rìntì nínú ìwé kọ́rìntì kìíní orí kẹtàlá láti ẹsẹ̀ kìíní títí dé ìparí rẹ̀ ó ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ó sọ wípé èyí tó tóbi jù nínú gbogbo ẹ̀bùn ẹ̀mí tí ènìyàn lè ní láyé yìí ó ní kíni o ó ní ìfẹ́ bíbélì sọ nínú ẹsẹ̀ ìkẹtàlá ìwé kọ́rìntì kìíní orí kẹtàlá yẹn ó ní pé nísinsìnyí àwọn wọ̀nyí wà ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ṣùgbọ́n èyí tó tóbi jù ní kíni ìfẹ́ praise the lord ìbéèrè wa ni wípé ǹjẹ́ èmi àti ẹ̀yin ṣé a ní ìfẹ́ tòótọ́ eléyìí tí ọlọ́run ń pè wá sí ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ jésù now nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ òun ní àmì ìdánimọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún wa eléyìí tí ọlọ́run fi fún wa ọlọ́run fẹ́ wa ní tòótọ́ nígbà tó fi ara rẹ̀ fún wa tí a bá sì wò ohun tí bíbélì sọ wípé ká máa wàásù rẹ̀ ni wípé ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ìdí nìyí tá a fi kán sílẹ̀ nínú ìwé johannu orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún ó ní nítorí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ọ̀rọ̀ tá a fẹ́ múlò níbi ẹsẹ̀ yẹn òun ni fẹ́ love for God so loved the world that he gave his only begotten Son, that whosoever believe in him should not perish but have eternal life. It is because of that love that God has for us. That is why he gave himself unto us. Nítorí ìfẹ́ tọ́lọ́run ní sí wa, òun ló ṣe fi ara rẹ̀ fún wa. Ìfẹ́ òun ní ohun àmúyẹ kan ṣoṣo tí a gbúdọ̀ ní ká fẹ́ràn ara wa ká fẹ́ràn ọmọnìkejì wa nítorí pé ìfẹ́ òun ló so gbogbo àwọn ẹ̀bùn ẹ̀mí àti èso ẹ̀mí yòókù òun ló so wọ́n pọ̀ gẹ́gẹ́ bí a ti sílẹ̀ nínú ìwé Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkejì lé ní ogún apá kan nínú ẹsẹ̀ ìkejìlélógún rẹ̀ ìfẹ́ òun ni ó jẹ́ òpó love is the hallmark of Christianity love bring oneness and unity ìfẹ́ òun ni òpó múléró fún ìgbé ayé kìrìsìtẹ́nì nítorí pé nípa ìfẹ́ òun ni ìṣọ̀kan òun ni ìbáṣepọ̀ tó dán mọ́rán òun ló ti ń wá tá a bá sì wo nínú ẹsẹ̀ bíbélì tí a ti kà fún wa yìí Fáráò ó fi àṣẹ kan jáde wípé kí wọ́n pa gbogbo àwọn ọmọkùnrin ní ilẹ̀ Íjíbítì àwọn ọmọkùnrin tó jẹ́ àwọn ọmọ Hébérù now tí a bá gbàgbé a rí i pé Fáráò tó jẹ nísìn nígbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ Fáráò tí ò mọ nǹkan tí àwọn ọmọ Ísírẹ́lì ti ṣe fún wọn nípasẹ̀ Jósẹ́fù nígbà tí wọ́n fi wà nínú ìyàn ọdún méje ó wá wò wípé àwọn èèyàn yìí wọ́n ti ń dàgbà o tí wọ́n bá sì lọ pọ̀ sí wọ́n á gbógun tiwa wọ́n á sì gbalẹ̀ wa lọ́wọ́ wa ẹ̀rù ló ń bà á tó fi ṣe ìpinnu bẹ́ẹ̀ praise the Lord ọ̀pọ̀lọpọ̀ wa náà ni ẹ̀rù máa ń bà tá a fi máa ń ṣe ìpinnu láti kórìíra èèyàn wípé ah tí n bá lọ fẹ́ràn rẹ̀ tí ó bá lọ wọ̀ tó bá lọ wọ̀ tó bá lọ wọ̀ mí lára tán kó máa ṣe mí ní jàǹbá kó ní kálukú sá máa dúró tirẹ̀ kémi náà dúró tèmi praise the Lord praise the living Jesus a rí wípé Fáráò ó sọ fún àwọn ìyá àgbà ó ní táwọn ọmọbìnrin ábẹ́rù tí bá ti fẹ́ wọ ilé ìbí tí wọ́n bá ti tí wọ́n bá ti ké hó tí wọ́n bímọ báyìí tí wọ́n bá ti jẹ́ ọkùnrin ẹ sì tẹ́ pa praise the Lord ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí wọ́n bẹ̀rù Ọlọ́run wọ́n wò wípé kí ni àṣẹ Fáráò wọ́n bẹ̀rù Ọlọ́run wọ́n sì fi ìfẹ́ tí wọ́n ní sí àwọn ọmọbìnrin Hébérù wọ́n fi hàn nípa iṣẹ́ tí wọ́n ṣe bóyá àwọn yẹn nígbà tí ìyànmú ní ọdún àkọ́kọ́ lọ́hùn yẹn bóyá wọ́n wà ń bẹ̀ maybe they have experienced they, they know what the Israelites have done for them during the time of famine àwọn wá wò wípé kò yẹ káwọn ò fi ibi só lóore ìdí nìyí tí wọ́n fi wá sọ wípé ok àwa ò ní pa wọ́n kí wọ́n là á ṣe ńgbà tí Fáráò bá pè wá nítorí pé iṣẹ́ ọba ni kò ṣeé kọ̀ odò ọba kò ṣeé kó sí kí là á wàá ṣe sí i ṣùgbọ́n àwọn méjì àwọn gbogbo àwọn ìyá àgbà yìí wọ́n fohùn ṣọ̀kan ẹ̀rí ìfẹ́ ràn wọ́n lọ́wọ́ láti ní ìṣọ̀kan nígbà tí Fáráò sì bí wọ́n léèrè kí ló dé àṣẹ tí mo pa ẹ ẹ mú ṣẹ ẹ ẹ mú lò wọ́n ní ọba kọ́bọ̀ ọpẹ́ a lè mú lò ìdí ni wípé ṣe ráwọn ọmọbìnrin Hébérù wọ́n ní agbára wọ́n ní akíkanjú wọ́n ní ìgboyà ju àwọn ọmọ Egypt lọ àwọn ọmọbìnrin Egypt lọ nígbà tá a bá fi dọ́dọ̀ wọn nílé ìgbẹ̀bí wọn ti bímọ sọmọ tá a wá ti rí pọ́kùnrin ni ṣáà lè lù pa bẹ́ẹ̀ bí Fáráò ṣe wá sọ pé òkè òun náà tún mọ ọgbọ́n tí òun ó ṣe a rí i pé àwọn ọmọbìnrin wọ̀nyí wọ́n ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ tí a ó bá kọ́ ìjọ tá a ó sì ṣe iṣẹ́ àmì tó laka fún ọlọ́run a gbúdọ̀ ṣetán láti ní ìfẹ́ a gbúdọ̀ ṣetán láti jẹ́ ká ró wa lágbára nípa ìfẹ́ àti ìṣọ̀kan nítorí pé ìṣọ̀kan òun ni òpómúlérè ìjọ fún ìjọ láti dàgbà láti máa bí sí kí wọ́n mú kí iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn kó lọ síwájú iṣẹ́ ìránṣẹ́ Eh, mission kó lọ síwájú ìhìn rere kó lọ síwájú a gbúdọ̀ rí i dájú wípé aró wa lágbára nípa ìfẹ́ àti ìṣọ̀kan kí a sì máa so èso ká máa gbin èso ìfẹ́ eléyìí tí yóò sì máa dàgbà nígbà gbogbo now ẹ jẹ́ ká sáré wo nǹkan márùn-ún tí a lè kọ́ nínú ìgbé ayé àwọn ọmọbìnrin wọ̀nyí nítorí pé wọ́n fi ìfẹ́ wọn hàn ohun àkọ́kọ́ òun ni wípé nígbà tá a bá fi ìfẹ́ hàn ìfẹ́ tí a fi hàn ó gbúdọ̀ jẹ́ ìfẹ́ eléyìí tó wà fún ìrúbọ expression of true love and sacrificial love tá a bá wo àwọn wọ̀nyí they sacrifice their lives wọ́n fi ayé wọn ìgbé ayé wọn ẹ̀mí wọn wọ́n fi sínú ewu wọ́n fi sínú ewu nítorí náà iṣẹ́ tá a gbélé wọn lọ́wọ́ iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí ni ṣùgbọ́n wọn ò rò wípé yóò gbẹ̀mí àwọn wọ́n fi ìfẹ́ wọn hàn ìfẹ́ tí wọ́n sì fi hàn yìí ó mú kí wọn ó borí nítorí pé nínú ìṣọ̀kan wọn wọn lè dúró tá a bá wo inú ìwé kírónìkà kejì àmì kírónìkà kínní orí kọkànlélógún ìkẹrìnlélógún dáfídì sọ wípé èmi ò ní fún ọlọ́run ní nǹkan tí kò tinú mi wá tí kò ní mì mí jìgìjìgì I will not give God what will not be effect in my life. Ìyẹn ni wípé òun ò ní fún Ọlọ́run ní nǹkan tí ò ṣe iyebíye nǹkan tí ò tí ò náhùn ní nǹkan kan òun ò ní fún ọlọ́run a rí i pé n tí àwọn ọmọbìnrin yìí tí wọ́n fún àwọn ọmọ Hébérù ó jẹ́ nǹkan tó cost wọn ní life wọn wọ́n sì ṣe eléyìí ọlọ́run sì ṣe ìyanu nínú ayé wọn Paul apostoli sọ wípé èmi ń lọ sí Róòmù mi ò mọ nǹkan tí ó tẹ̀yìn rẹ̀ yọ o ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ọlọ́run yóò yọ mí a rí wípé a gbúdọ̀ ṣetán láti ṣe láti fi ẹ̀mí wa wéwu nítorí iṣẹ́ ìhìnrere nítorí pé nígbà tá a bá fi èyí hàn ọlọ́run nínú àánú rẹ̀ ó mọ̀ bí ó ti yọ wá ó sì mọ̀ bí ó ṣe lànà àbáyọ nítorí náà let us show love in all our endeavours and it shall be well with us in Jesus name ohun kejì ni wípé ìfẹ́ tòótọ́ ìfẹ́ tó yanrantí ó máa ń borí ohun gbogbo tá a pè ní ìwà búburú tàbí ẹ̀ṣẹ̀ love genuinely if you love genuinely, it overcomes and conquer uh, all form of sins and evil. ẹ jẹ́ ká wo nǹkan tí bíbélì sọ nínú ìwé johannu kínní orí kejì ẹsẹ̀ ìkẹwàá ó ní pé ìfẹ́ ni ọlọ́run ìfẹ́ ń borí àṣòdodo gbogbo ó ń borí ẹ̀ṣẹ̀ gbogbo ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn náà sọ nǹkan kan náà tí a bá wò á rí i pé àwọn ọmọbìnrin yìí wọ́n fi ìfẹ́ inú wọn eléyìí tó jẹ́ ìfẹ́ tòótọ́ wọ́n fi wọ́n fi hàn the midwife, if not for their love and their uh, commitment, they might have committed that murder. ṣùgbọ́n ìfẹ́ tí wọ́n ní ó borí ẹ̀ṣẹ̀ ìpànìyàn tí Pharaoh sọ wípé kí wọ́n ó ṣe. ohun ìkẹta ni wípé ìfẹ́ ó máa ń mú oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run pọ̀ sí nínú ayé ènìyàn tí a bá wo ẹsẹ̀ ìkọkànlélógún ìwé Exodus orí kìíní tí a ti kà ó wípé ó sì ṣe nítorí tí àwọn ìyá àgbà bẹ̀rù ọlọ́run ọlọ́run sì kọ́ ilé fún wọn That is, God gave them their home family. God gave them their own home. God gave them their life back. Nítorí pé wọ́n ṣe iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run ní pé kí wọ́n ṣe. Oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run ó máa ń hàn lórí ayé ẹnikẹ́ni tó bá fi ìfẹ́ hàn. Nítorí pé Ọlọ́run mọ̀ bí ó ṣe ń bùkún fún wọn ọlọ́run sì mọ ọ̀nà tí yóò fi gbà máa yà wọ́n lẹ́nu nítorí ìfẹ́ tí wọ́n ní nítorí náà à ń pè wá níjà gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run lénìí àti gẹ́gẹ́ bí àwa wúndíá wípé kí a fi ìfẹ́ tòótọ́ kí a fi hàn nítorí pé ìfẹ́ tòótọ́ ó máa ń mú kí oore ọ̀fẹ́ àti àánú ọlọ́run kó pọ̀ lórí ayé ẹni ìkẹrin ó wípé ìfẹ́ ó máa ń mú wa dàgbà ó máa ń kọ́ wa ó máa ń mú wa dàgbà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run níbi tí ìfẹ́ bá wà á rí wípé ìṣọ̀kan máa wà ìfọwọ́sowọ́pọ̀ máa wà níbi tí ìfẹ́ bá wà á rí wípé ìfara ẹni jì ó máa wà níbi tí ìfẹ́ bá wà á rí wípé ìgbéga àti uh, ìtẹ̀síwájú there will be progress there will be multiplication there will be greater exploit both spiritually uh, numerically and uh, career wise níbi tí ìfẹ́ bá wà ìdàgbàsókè máa wà irú ìjọ bẹ́ẹ̀ wọ́n máa máa dàgbà nínú ẹ̀mí àti nínú ara ìpọ̀sí máa wà kò ní sí ìdàrúdàpọ̀ bẹ́ẹ̀ sì ni kò ní sí àìṣedédé nínú irú ìjọ bẹ́ẹ̀ eléyìí tó kẹ́yìn lastly love conquered all form of fear a rí i pé ìfẹ́ téèyàn bá ní ìfẹ́ ó máa ń lé ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rù gbogbo nǹkan tó jẹ́ ìbẹ̀rù ó máa ń lé lọ àní bẹ̀rù wípé lágbájá máa ṣe mí ní búburú nítorí pé àwa ò ní lọ́kàn láti ṣe irú ẹni bẹ́ẹ̀ ní búburú a rí i pé nígbà tá a bá ní ìfẹ́ ìfẹ́ gan pẹ̀lú ni yóò máa yọ wá kúrò nínú àwọn oríṣiríṣi àwọn ewu tí ọ̀tá lè tágẹ̀tì sí wa ọlọ́run yóò ràn ayé wa lọ́wọ́ a rí i pé àwọn ọmọbìnrin wọ̀nyí nígbà tí Fáráò bi wọ́n léèrè èé ṣe tẹ́ fi ṣe tí mo mo ní kẹ́ ẹ ṣe nítorí ìfẹ́ tí wọ́n ní wọ́n ní ìgboyà wọ́n lè sọ wípé àwa ò lè ṣe é nítorí pé ká tó débẹ̀ àwọn wọ̀nyí wọ́n ti bímọ a sì lè pa ọmọ tí wọ́n ti ta tí wọ́n ti fojú ara wọn rí a rí i pé ìfẹ́ ó máa mú kí ìgbàgbọ́ wa kó dàgbà kó sì lóòrìn sí i nítorí pé nípa bẹ́ẹ̀ a ó lè máa ṣẹ́gun àwọn ìwà búburú eléyìí tó wà ní àyíká àti àyídà wa mo gbàgbọ́ wípé nípa ìfẹ́ ìjọ wa yóò lè gbòòrò a ó lè ṣiṣẹ́ akin fún ọlọ́run àwa gan pẹ̀lú a ó lè sọ pẹ̀lú ìgboyà nípa ìfẹ́ kristi fún àwọn alábàágbé àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa tàbí àwọn ará wa níbi tí a bá ti pàdé wọn ní ìparí ará níbi tí ìfẹ́ bá gbé wà ìgbàgbọ́ máa ń bẹ níbẹ̀ ìgboyà máa ń jẹyọ níbẹ̀ ìgbéga àti ìtẹ̀síwájú máa ń wà iṣẹ́ tó laaka ó máa ń wà níbẹ̀ níbi tí ìfẹ́ bá wà ibẹ̀ eléyìí tí kò ní pẹ̀kọ́ nítorí náà ara ẹ jẹ́ ká kí gbogbo wa ó mọ̀ láti òní lọ wípé ìfẹ́ àti ìṣọ̀kan ọmọ ìyá tí ò lè yà ni wọ́n níbi tí ìfẹ́ bá wà ó ti di dandan ìṣọ̀kan ó máa wà ń bẹ̀ ìfẹ́ ó jẹ́ ohun tí ó jẹ́ kò ṣeé mọ̀ ní nínú ìjọ Ọlọ́run nípa ìfẹ́ òun ni ìṣọ̀kan gbé ń wà nípa ìṣọ̀kan òun ni ìfẹ́ gbé ń wà níbi tí ìṣọ̀kan bá sì wà á rí wípé kò ní sí ìwọ máa ṣe tiẹ̀ kémi ó máa ṣe tèmi ó máa ṣe tèmi love is indispensable to unity unity or oneness is impossible without love. Where these two qualities are properly balanced, fellowship is enhanced and enriched. Greater exploits are enabled and God is glorified. Nítorí náà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹ jẹ́ kí a ró wa kí a ró ara wa ní agbára pẹ̀lú ìfẹ́ àti ìṣọ̀kan nítorí pé nípa rẹ̀ ni a ó fi lè ṣe àṣeyọrí àti àṣe àṣeyege. Nípa bẹ́ẹ̀ ni ìtẹ̀síwájú ni yóò fi ṣe é ṣe fún wa. Ọlọ́run ń pè wá sí ìfẹ́ ǹjẹ́ ìwọ fẹ́ràn ọmọnìkejì rẹ ṣé o máa bẹ̀rù nítorí pé ò nífẹ̀ẹ́ ló ṣe ń bẹ̀rù ṣé ẹ̀rù ò máa bà ọ́ àbí pé àyà rẹ ò máa já nítorí pé kò sí ìfẹ́ ni ǹjẹ́ ìṣọ̀kan wà láàrin wa ìfẹ́ tá à ń sọ yìí kì í ṣe ìfẹ́ láàrin ọkọ àti ìyàwó nìkan ṣùgbọ́n ìfẹ́ láàrin ara ìfẹ́ nínú ìjọ ìfẹ́ sí àwọn tí kò tiẹ̀ ṣe é fẹ́ àwọn kan wà tó jẹ́ pé wọn ò ṣe é fẹ́ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ fi lè tán fi lè jẹ́ ẹni fífẹ́ there are some people that are unlovable But when we have love, love will conquer that unlovable attitude in their life. And that is what God is calling us into. Nítorí náà nínú ọdún yìí bí a ti ń lọ gbogbo àwa wúndíá àti àwa ìjọ tó kù Ọlọ́run ń pè wá sí ìfẹ́. Ìfẹ́ ni ó borí ohun gbogbo. Ẹ jẹ́ ká gbàdúrà. Mo fẹ́ ká máa sọ fún Ọlọ́run, Olúwa dá iná ìfẹ́ sínú mi. Ìfẹ́ ní tòótọ́ kì í ṣe ìfẹ́ dábẹ̀ yàn kọ́ kì í ṣe ìfẹ́ tàgùrù wọjà ṣùgbọ́n ìfẹ́ tó jinlẹ̀ nínú rẹ olúwa ràn mí lọ́wọ́ dá ẹ̀mí rẹ sínú mi ẹ̀mí ìfẹ́ nítòótọ́ jẹ́ kó wọnú mi lọ kí n sì máa dàgbà nínú rẹ̀ nígbà gbogbo bí a ti ń ṣe èyí ẹ jẹ́ ká máa sọ fún ọlọ́run olúwa dáná ìfẹ́ sínú mi kí n lè máa dàgbà nínú rẹ sí i. ní orúkọ Jésù Kristi Olúwa wa Ọlọ́run ìfẹ́ adúpẹ́ lọ́wọ́ rẹ gba ọpẹ́ wa fún ìṣítí mìíràn ìránnilétí èyí tó jẹ́ kókó nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìfẹ́ torí ìfẹ́ ló fẹ́ aráyé tó fi fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa lọ́rùn agbàdúrà wípé ẹ̀mí ìfẹ́ yìí yóò gbòòrò láàrin wa lórúkọ Jésù ọlọ́run abẹ́ ọ pé kó ràn wá lọ́wọ́ láti máa dàgbà sí i nínú ìfẹ́ rẹ bí a ti ń dàgbà nínú rẹ sí i à ń bẹ̀ ọ lórúkọ ti Jésù Kristi jẹ́ kó máa gbòòrò láàrin wa ògo ni fún orúkọ rẹ ìránnilétí agbàdúrà jẹ́ kó tẹ̀síwájú sí i lò ó láti sọ ayé wa dé ọ̀tun ní orúkọ Jésù Kristi Olúwa praise the Lord all right ẹ pàtẹ́wọ́ tí ẹ bá fẹ́ pa ẹ pa dáadáa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún um, ọ̀rọ̀ tí Ọlọ́run tún bá wa sọ it's not a new thing ọ̀rọ̀ ìfẹ́ ó ṣe pàtàkì púpọ̀ pàápàá jùlọ láàrin àwa Kristẹni ọ̀rọ̀ ìfẹ́ sí ara ẹni ó ti ń dínkù kò dàbí ti ayé ìgbà kan mọ́ kò dàbí ti ìjọ àkọ́kọ́ mọ́. Though we claim there is love in the church, but in the reasons of it, tá a bá ń tu wò, ìfẹ́ jìnnà sí wa. Ọlọ́run rán wa létí, ipò ṣe kókó kí a fẹ́ràn ara wa. Èèyàn ò lè sọ pé òun fẹ́ràn Ọlọ́run nígbà tí ò fẹ́ràn ọmọnìkejì rẹ̀ tó kórìíra ọmọnìkejì rẹ̀ ó ti bíbélì sọ nìyẹn no matter who that person is tó o bá kórìíra ẹnìkan tó o wá lọ fẹ́ràn ọlọ́run irọ́ ló pa ẹ̀sìn rẹ ọwọ́ díẹ̀ oríṣiríṣi láàrin láàrin àwọn ọmọ ọlọ́run nínú ìjọ láàrin ẹgbẹ́ sí ẹgbẹ́ láàrin àwọn Eh, alábàáṣiṣẹ́pọ̀ nínú ìjọ ẹ jẹ́ ká wọ́ọ̀chì ẹ̀ dáadáa bí tí ó bá ti sífẹ̀ẹ́ kò sí gbàgbọ́ ńbẹ̀ bí tí ó bá ti sífẹ̀ẹ́ kì í tẹ̀síwájú kí ọlọ́run olódùmarè kó mú ìfẹ́ rẹ̀ gbòòrò nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa tá a bá rí ẹnikẹ́ni tó ní ẹ̀mí ìkórira ẹ jẹ́ kó lọ bẹ ọlọ́run ẹ jẹ́ kó lọ bẹ ọlọ́run kó bẹ ọlọ́run ti ọ̀rọ̀ ayé ara rẹ̀ nítorí wípé kì í gbéyàn lọ síbi tó dáa The Lord will help us in Jesus' name. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ GA wa, guest Auxiliary. Can you please stand, all of you? Gbogbo àwọn ọmọ GA, ẹ dìde dúró. Gbogbo àwa leader wọn náà, ẹ dìde dúró. We appreciate you. A dúpẹ́ púpọ̀ púpọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀ fún àwọn ẹ̀kọ́ tí ẹ ń gbà wípé fi ara yín sílẹ̀ inú wa dùn a gbàdúrà pé Olúwa yóò sọ agbára yín di ọ̀tun lórúkọ Jésù ẹ jẹ́ kí n tún lọ àpòyè láti kí associate director uh, Mrs. Fadipe you are welcome in Jesus' name thank you for coming um, a rí yín ní for service wọn pẹ́ ti lọ káàkiri káàkiri okay ẹ máa bọ̀ ẹ máa bọ̀ God bless you. kí gbogbo àwọn aládarí wa nínú ìjọ níbí náà ẹ ṣe WMU president the dear director everybody a kí yín lọ́pọ̀lọpọ̀ thank you for the uh, good work you are doing the life of our children the Lord will continue to bless you in Jesus name all right ẹ̀yin ọmọ ẹ má kẹ́kọ̀ọ́ yẹn lásán ṣé wọ́n ti ẹ̀ gbọ́ Yorùbá tí mò ń sọ báyìí. ẹ ẹ gbọ́ ẹ̀yin mélòó lẹ gbọ́ ṣe rí wọn báyìí praise God all right so ẹ̀yin òbí wa ẹ jẹ́ ká tún ràn wọ́n lọ́wọ́ síwájú sí i it's very good that they've started well àwọn kan náà bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n wọn parí ẹ̀ síbi tó dà lágbára Ọlọ́run ẹ̀yin máa parí ẹ̀ síbi tó dà ẹ̀ ní yẹsẹ̀ kúrò nínú tẹ́ gbà yìí. The Lord be with you in Jesus' name. Ati mo bá ti gbàdúrà fún wọn tán, you have something to say shortly láàrin ìṣẹ́jú kan sí méjì. Ọ̀rọ̀ ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn ọmọ wa yìí. Olúwa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àwọn ọmọ tẹ́ yọ̀ǹda fún wa yìí. A dúpẹ́ fún àánú tí ẹ fi ń bá wọn lò. A dúpẹ́ fún gbogbo àwọn òbí wọn pátápátá tó ń ṣe ìtọ́jú wọn nílé. A fún ìwà bí Ọlọ́run tí ń bẹ nínú wọn olúwa dúpẹ́ fún àwọn ọmọ tí wọ́n ti fi ara wọn sílẹ̀ àti àwọn òbí tó ti yọ̀ǹda wọn fún àwọn ẹ̀kọ́ yìí lórúkọ jésù olúwa gba ọpẹ́ wa olúwa á tún fún wọn lé yín lọ́wọ́ bíbélì wípé ìbẹ̀rẹ̀ kìí ṣe oníṣẹ́ ó tó bá forí tì í títí dé òpin wọ́n ti bẹ̀rẹ̀ dáadáa olúwa jẹ́ kí wọ́n tẹ̀síwájú nínú rẹ̀ sì jẹ́ kí wọ́n parí dáadáa ìgbẹ̀yìn wọn lórúkọ jésù má jẹ́ kó olúwa bí wọ́n ti ń dàgbà nínú àwọn ẹ̀kọ́ yìí jẹ́ kí wọ́n máa dàgbà nínú ọgbọ́n rẹ jẹ́ kí wọ́n máa dàgbà nínú òye rẹ jẹ́ kí wọ́n máa dàgbà nínú rere ṣíṣe olúwa ìfẹ́ rẹ olúwa bá wa gbìn sí wọn lọ́kàn ìfẹ́ ọmọnìkejì bá wa gbìn sí wọn lọ́kàn ògo ni fún orúkọ rẹ lókè ọ̀run a gbàdúrà fún ọjọ́ iwájú tó dára fún gbogbo àwọn ọmọ wọn yìí we decree good future We ask that, Lord, you will grant it unto them in Jesus' name. We pray, Lord, that the devil will not cut their destiny short. In the name of Jesus, the Lord will bless all of you and will continue to abide with you. Thank you, everlasting Father. I pray for all the parents, Lord, I ask that your grace will continue to abound for them in Jesus' name. You continue to give them support to train these young ones in the name of Jesus. Thank you, Father. Glory be to your name. In Jesus' name we have prayed. Amen. All right. Uh, can I have a microphone? Praise the Lord. Praise the living Jesus. I'm so sorry for keeping uh, coming late. I have three correlations today. Uh, Oworo, Makoko, and here. I'm so sorry. That is why I'm only able to come back, to come early. Ẹ má bínú pé mo pẹ́. A ní àwọn ojúṣe tó pọ̀ lẹ́nu. Ṣùgbọ́n mo gbà mo nígbàgbọ́ wípé ní ọdún tó ń bọ̀ kò ní rí báyìí lágbára Ọlọ́run. Ẹ foríjì mi. Ẹ má bínú. Mo mú ìkíni wá láti àjùmọ̀ṣe wa. Gideon Two Baptist Association. Ní adarí arábìnrin Dickness Ruth Bọ́lá tó bá gbè mo ní sọ fún yín pé ẹ̀ka sàn mà ẹ̀ka sàn sáà a kú sinmi o a ó ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé lórúkọ Jésù all guests auxiliary congratulations for completion of your step, step seven in GA. And I pray as you move to Lydia, the Lord will help you. The Lord will honor you. The Lord will order your step. You will not be wayward. You will not be tired. You will not fall by the roadside. The All Almighty will guide you and uphold you in Jesus' name. All my counselors, thank you. And I appreciate my daddy, Reverend Dr. Raymond, and mommy. Thank you for the great privilege you are giving us this afternoon. I did not take it for granted. May the Lord uphold you, sir. May the Lord continue to strengthen you. You will not lose your reward in Jesus' name. Thank you. Bless you. Thank you, sir. Okay, hallelujah. Uh, a gbogbo akábọ̀ lẹ́ẹ̀kan sí sí ìsìn àárọ̀ yìí ní ó ti dọ̀sán báyìí ní Yaba Baptist Church a gbàdúrà pé kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó bá wa ní ayé. Particularly, we want to greet those who are worshiping with us for the first time. Àwọn tó ń jọ́sìn pẹ̀lú wa fún ìgbà àkọ́kọ́ ní Yaba Baptist Church. So tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ wa nìyí ní Yaba Baptist Church, ẹ jẹ́ ká jọ wá sókè báyìí. If you are worshiping with us for the first time in Yaba Baptist Church, please wave your hand. Thank you, bro. We have our brother here. Please stand up. Kindly rise to your feet. We welcome you to Yaba Baptist Church. And wash as Mafuyini with Emma Phil. And please just come to a place of honor in the front here. turn to your right and to your left. Ẹ àwọn tó bá wà yín pé wọ́n kú ẹ̀ ní o. ọ̀pọ̀lọpọ̀ ìsinmi máa bá wa láyé lórúkọ Jésù a sì kí àwọn màmá wa náà Ladies Crusaders pé wọ́n ku ọdún ẹ̀ní ẹ̀mí aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún lórúkọ Jésù. Uh, the usher should please uh, come forward. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù bàbá wa ti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i fún àǹfààní tí ẹ fún wa láti wà ní abẹ́ ìsìn yìí láàárọ̀ yìí adúpẹ́ fún àánú yín adúpẹ́ fún ìpèsè adúpẹ́ pé ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti mú díẹ̀ nínú ìbùkún tí ẹ̀yin Ọlọ́run tí ẹ fi fún wa nínú ayé wa àti láti mú ìdámẹ́wàá àti ọ̀rẹ́ wa wá síwájú yín ẹ ọpẹ́ àti ìwà ní orúkọ Jésù bí a ti ń fi fún yín àtọrọ abẹ̀bẹ̀ pé kí ọrẹ àti ìdámẹ́wàá wa kí ó jẹ́ ìtẹ́wọ́gbà ní orúkọ Jésù fún àwọn tí kò ní abẹ̀bẹ̀ pé kí ẹ pèsè fún wọn a sì wá ń tọrọ fún àwọn ushers náà pé bí wọ́n ti ń ṣiṣẹ́ nínú àgbàlá yín pé kẹ́yìn Ọlọ́run kí ẹ túbọ̀ máa ró wọn lágbára lórúkọ Jésù ẹ kọ́ wa láti lo nǹkan tí a mú wá fún ìgbélékè orúkọ yín orúkọ Jésù Kristi Olúwa wa. Um, Jésù ti Násárẹ́tì. Ẹyin Olúwa lógo. Jésù ti Násárẹ́tì. Ti Násárẹ́tì. Ẹ wá wo bó ṣe rọ̀ mí lọ́wọ́ ní kété tí a bá ti parí ìsìn lónìí òun ni a máa máa ṣe churching conference wa ẹ jẹ́ kí a fi eléyìí sí ọkàn ó ṣe pàtàkì kí gbogbo wa tí a jẹ́ ọmọ ìjọ onítẹ̀bọmi Yaba kí a dúró láti ṣe bẹ́ẹ̀ ehm, tí ó bá tó àkókò a máa recognize àwọn ladies crusaders tí wọ́n ń ṣe àjọ̀dún lónìí a ní kí a fi tó wa létí pé health ministry focus week ó máa bẹ̀rẹ̀ ní Sunday tí ó ń bọ̀ a sì máa ṣe títí di ọjọ́ Tuesday October twenty two to twenty four òun ni yóò máa wáyé a máa ṣe ètò yìí nígbà tí a bá ń ṣe ètò olóyìnbó àti ti Yorùbá ní ọjọ́ Sunday tí ó ń bọ̀ ẹ jẹ́ kí a máa gbàdúrà pé kí Olúwa kí ó jẹ́ kí gbogbo ẹ̀ yọrí sí rere funeral arrangement ṣe. Eh, mrs elizabeth ayọ̀kọ̀sọ òun ni a ti rí nínú ìwé bulletin wa àwa tí a kò bá ní ìwé bulletin yìí ẹ jẹ́ kí a gbé lọ́wọ́ àwọn ushers so that a lè ní àbí ká wo soft copy nínú notice board wa tí a bá wà lórí platform ti Yaba Baptist Church believers class ó ti bẹ̀rẹ̀ ó máa ń wáyé ní during Sunday school ní gbogbo ọjọ́ Sunday tí a bá fẹ́ jẹ́ ọmọ ìjọ onítẹ̀bọmi Yaba lẹ́kùnrẹ́rẹ́ a gbọ́dọ̀ eh, jẹ́ a gbọ́dọ̀ undergo kíláàsì a gbọ́dọ̀ wà ní kíláàsì nígbà kan rí a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ní kíláàsì náà àwa tí a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tí a bá fẹ́ darapọ̀ mọ́ ìjọ tí a sì fẹ́ jẹ́ eh, tí a fẹ́ undergo training yìí ẹ jẹ́ kí a rí àwọn sísá wa Bímpé àbí brother Adédàpọ̀ wọ́n á lè túbọ̀ ṣàlàyé sí fún wa bí a ṣe máa ṣe. Eh, home fellowship center àwọn kan wọ́n ń ṣe déédéé ẹ jẹ́ kí a pàtẹ́wọ́ fún Jésù fún àwọn tí ó ń ṣe déédéé. a tún wá ń fi ń lọ̀ wá pé tí a bá rí àwọn tí wọ́n fẹ́ yọ̀ǹda ilé wọn láti lè jẹ́ kí a máa ṣe home fellowship níbẹ̀ ẹ jẹ́ kí a rí àwọn tí wọ́n wà ní orí ètò tí wọ́n wà ní orí tí wọ́n wà tó ń ṣe àkóso ètò yìí àbí kí a rí wọn ní ìta níbi tí wọ́n gbé tábìlì wọn sí. Social Concern Ministry wọ́n ti ní dedicated account tí wọ́n yọ̀ǹda fún àwọn ènìyàn tí ó bá fẹ́ ran ministry yìí lọ́wọ́ à ń pè àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní Social Concern Partners Zenith Bank òun ni àkáǹtì yìí wà account number dẹ̀ ni one two two eight seven two five four five four one two two eight seven two five four five four. annual thanksgiving wa yóò máa wáyé ní uh, sunday kene nínú oṣù november èyí tí ń ṣe november five ní ọjọ́ yìí uh, sáfíìsì kan òun la máa ṣe a ó ti bẹ̀rẹ̀ rẹ̀ láti bí aago mẹ́jọ pẹ̀lú Sunday school a ó wà á lọ sínú ìsìn proper ní aago mẹ́sàn-án ẹ jẹ́ kí a máa gbàdúrà kí a sì pinnu láti bá Ọlọ́run dàpọ̀ nínú ìsìn yìí harvest of exploits òun ni orí ọ̀rọ̀ wa fún Thanksgiving ọdún yìí à ń sọ fún wa pé àyè ṣí sílẹ̀ fún adarí àwọn security nínú ìjọ wa wọ́n nírú èèyàn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní OND certificate ó dẹ̀ gbọ́dọ̀ lè kọ àti lè kà ní òyìnbó wọ́n ní kí irú ẹni bẹ́ẹ̀ ó fi ìwé ṣọwọ́ sí àwọn admin wọ́n á wá ṣe ìfọ̀rọ̀wẹ́niwò à interview tí a bá ti ṣe ẹni tí ó bá yege àá gbà. ní àwọn prison ministry wọ́n ní láti October yìí wọ́n máa máa lọ sí maximum prison láti lọ ṣe ìwàásù fún àwọn tí ó wà níbẹ̀ correctional center wọ́n máa máa lọ ní ọjọ́ Wednesday gbogbo ọjọ́ Wednesday àwa tí a bá fẹ́ darapọ̀ mọ́ wọn ẹ jẹ́ kí a rí àwọn aládarí wọn olúwa yóò ràn wá lọ́wọ́ yóò sì tẹ ìjọ rẹ̀ síwájú. Si uh, Baptist Youth Fellowship general meeting wọn wọn máa máa ṣe ní Sunday uh, lẹ́nìí bí a bá ṣe parí sí but wọ́n fẹ́ ṣe ìtẹnumọ́ live enrichment series tí wọ́n máa máa ṣe ní October nineteen ní uh, Thursday ọ̀sẹ̀ yìí exploring the Nigerian economy and investment opportunity. Exploring the Nigerian Economy and Investment Opportunities. The speaker is Mr. Ebo Ade Ayodeji. Ẹ jẹ́ kí a fi eléyìí sí ọkàn. Ẹ má jẹ́ kí a gbàgbé gbogbo àwọn ètò charity partners wa. Ẹ jẹ́ kí a ṣe kí a fi owó wa ránṣẹ́ síbi tó yẹ ká fi sí. Ẹyin Olúwa lógo. Uh, by the 3rd of November, Amamashe 5.0 edition of Mega Praise. A ti invite oríṣiríṣi àwọn tí wọ́n máa ń tọ́ máa lead wa ní àtikọrin. Ẹ jẹ́ kí àwa náà kí a jẹ́ part of the blessing. Fọ́tò wọn náà ti ṣó lókè yẹn. Pásítọ̀ wa náà Reverend Dr. Bayoṣọlá Rẹ̀mú wọ́n máa wà níbẹ̀. Béèrè lọ́wọ́ ẹni tí ó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jẹ́ ẹ̀yin máa wà níbẹ̀ bíi. kí gbogbo wa wá kí a wá jẹ nínú àǹfààní tí ọlọ́run ti ṣètò ẹ̀yin olúwa lógo ògo. jésù ti násàrẹ́tì ti násàrẹ́tì ẹ wá wo bó ṣe rọ̀ mí lọ́wọ́ ti nasareti e wa wo bo se ro mi lowo Ladies and gentlemen, are you ready for the night of unforgettable worship experience, prayer, and fellowship at the Mega Praise 5.0 theme? Màmá régé ah, Eh, pẹ̀lú gèlè aláwọ̀ ewé àwọn pàápàá wọ́n ti fi hàn pé wọ́n ṣe jíye nígbà tí wọ́n wà ní kékeré ẹ̀yìn ọlọ́run lógo <laughs> ní àkókò yìí ó tó àkókò fún ìdúpẹ́ àwọn ẹgbẹ́ ladies crusader a ó pe àwọn alága wọn kí wọ́n máa bọ̀ síwájú alága ladies crusader kí wọ́n wá fi ọpẹ́ wọn kan máa fi wọ́n sí ọlọ́run. Ladies crusade the society undergbasi no judging. share nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láì adúpẹ́ tó dá wa sí títí di ọjọ́ èní adúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún wa láti tún wá sẹlibréètì ọdún tó ń ṣe fifty first anniversary ẹgbẹ́ wa ladies uh, crusaders bí bó tilẹ̀ jẹ́ pé ọkàn wa gbọgbẹ́ díẹ̀ nítorí àwọn ẹni wa tí Ọlọ́run ti pè sí ọ̀dọ̀ nínú ọdún yìí àwọn eh, màmá wa Mrs eh, Olúfunṣọ́ Akin àti bàbá wa Pa Ayọ̀dẹ́kùn àti Chief Lanre Awolokun Ọlọ́run ti pè wọ́n sí ọ̀dọ̀ màá fẹ́ kí ìjọ. Eh, ká dúró fún ìṣẹ́jú kan ní ìrántí wọn ẹ ṣé. kí ọlọ́run elédùmarè kó bá wa di ẹbí wọn mú àti ìjọ àti ẹgbẹ́ ní orúkọ Jésù Olúwa wa so ẹ gbà mí láyè máa máa sọ òyìnbó díẹ̀díẹ̀ <laughs> torí Yorùbá mi ò fi bẹ́ẹ̀ dán lọ títí. <laughs> I want to congratulate our daughters, GA. It's a pleasant uh, coincidence that uh, we are celebrating you today on the day of uh, our anniversary. And you can see our color code too. matches your own. May the grace and beauty of God continue to radiate in your life in Jesus' name. You will grow more and more in strength, and you will not abandon this uh, training that you know the church has given you. Bless you all. So, my friend, you know, Audrey, it's been a very busy year for Ladies Crusaders. Gẹ́gẹ́ bí orúkọ wa, Ladies Crusaders. a máa ń ṣiṣẹ́ fún Kristi iṣẹ́ wa ni láti evangelize láti tan ìyìn rere Kristi nínú ọdún yìí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti ṣe àwọn programs bíi mélòó kan a ṣe a lọ sí Makoko fún community evangelism multimedia can you please put them on the screen for us a lọ fún evangelism a lọ fún láti lè preach the word of God to the community there. I want to thank uh, our the pastorate, our pastor, Baba wa nínú Olúwa, Reverend Bayoshola Remu. Ẹ ṣé gan. Gbogbo ìgbà tá a bá ti ń pè yín, tá a bá sọ pé program ya ni ẹ máa ń support wa. Kò ní rẹ̀ kò dẹ̀ ní sú yín lórúkọ Jésù Ọlọ́run á túbọ̀ máa fún yín ní okun àti agbára iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbé lé yín lọ́wọ́ kò ní bàjẹ́ the Lord will prosper your ministry Ọlọ́run á máa túbọ̀ tì yín lẹ́yìn bákan náà ni Reverend Olúwàgbémiga Adéyẹmọ bá a ṣe ń pè wọ́n làwọn náà ń dá wa lóhùn àti àwọn mission and evangelism uh, ministry Dikin, Josiah Babalola and his team, Eshegon, our liaison deaconess, uh, Akintola. And uh, we also did uh, a lecture during the week. The title is uh, Nigerian Youths and Social Vices, the Impact on the Nation Building. Thank you, our principals, for bringing the students and the youth in the church for your attendance. We appreciate you all. We also visited the Bethesda School for the Blind. Sometimes in March this year, the students from that school, they came to minister to us here and uh, during our service, they worship with us. During the service, they minister to us in their, their choir came. And after the ministration, our pastor, you know, appeal to the congregation that uh, we should try as much as possible to see to their needs. So we entered the school and requested for what they needed. We were able to identify one of them, a special laptop for the blind students. And to the glory of God, during the week, we were able to present this laptop to the school. Àwọn Baba wa tẹ̀lé wa lọ, ẹ ṣe adúpẹ́ lẹ́ẹ̀kan sí wọ́n tẹ̀lé wa lọ it was a very successful outing a beautiful thing and uh, you can you know see the wonderful work the people there are doing and the way God is uh, manifesting himself there among the students. We bless the name of the Lord. And we also have this uh, program for our members, the young ones, the empowerment uh, program for their development of their businesses and their skill acquisition. I want to use the opportunity also to thank Brother Niyi Akifende. He's the one, you know, undertake. The Lord will bless you. We also recognize the church secretary for his support, our secretary, Diki Mayaki, and uh, Idowu, Mrs. Idowu Adeshina, and so many others. Thank you all for all the support and assistance that you've given to Ladies Crusaders. Bless you all. So, Moni, Moni, mo fẹ́ jíṣẹ́ tí ẹgbẹ́ rán ìjọ. I invite the church pastor. Okay. Amen. If not for anything, for all the agbára yín di ọ̀tun. Olúwa yóò tẹ̀yìn síwájú lórúkọ Jésù. Àwọn iṣẹ́ ribiribi ní agbára Ọlọ́run yóò lámì nínú ayé àwọn èèyàn tí ẹ̀ ń ṣe fún. Èrè um, rẹ̀ yóò wá sọ́dọ̀ tìyín náà. Láì fi àkókò ṣòfò àwọn tí wọ́n fi ń ṣe ìdúpẹ́ lónìí lápapọ̀ gbogbo rẹ̀ ó jẹ́ two million the sum of two million ah, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n ti ná káàkiri fún àwọn ètò kéréje-kéréje wọ́n tún fi ìwé sọ̀wédowó tí ó kárí two million wọ́n fi sọwọ́ sí ìjọ anniversary thanksgiving is one million. Um, They booked 760,000 for pro. All right. Um, educational grants for indigent students as per proposal sent to Ladies Crusaders from Teens Church. Okay, that is to take care of our teenagers ministry in the church. So they have 200,000 for indigent students. And uh, finally, for late Reverend Afolabi endowment, we have 40,000 naira, totaling 2 million naira. Kí Ọlọ́run kí ó bá wa bùkún yín lọ́pọ̀lọpọ̀ ní ọdún tí ń bọ̀. Ẹ ní di àwátì lórúkọ Jésù. All right, ẹ jẹ́ kí àwọn ẹgbẹ́ dìde kí a gbàdúrà fún wọn olúwa ọlọ́run ìgbàlà wa a dúpẹ́ púpọ̀ púpọ̀ nítorí pé ẹ dá àwọn màmá wa yìí sí. fún ìtọ́jú wọn àdúpẹ́ fún ìdásí àti ààbò yín àdúpẹ́ fún oore gbogbo tẹ́ ẹ ti ṣe láàrin ọdún kan èyí tó tún mú wọn wá síwájú yín láti wá dúpẹ́ gẹ́gẹ́ bí ìjọ a bá wọn dúpẹ́ a sì bá wọn yọ̀ ní orúkọ Jésù Olúwa ọpẹ́ wa fún àwọn iṣẹ́ rere gbogbo tí wọ́n ti ṣe káàkiri ní àyájọ́ ọdún mìíràn a dúpẹ́ fún èrò rẹ̀ àti ṣíṣeéṣe tẹ́ mú kó ṣeé ṣe ní orúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa a fi wọ́n lé yín lọ́wọ́ lẹ́ẹ̀kan sí i fún ìtọ́jú síwájú sí i ní orúkọ Jésù Olúwa máa bá wa tọ́jú wọn Olúwa máa fi wọ́n sílẹ̀ à ń bẹ̀ ọ́ fún ìpèsè ẹ̀kúnrẹ́rẹ́ síwájú sí i ní orúkọ Jésù Olúwa bá wa pèsè fún wọn bí wọ́n ti ń ná owó yìí lórúkọ ti jésù má jẹ́ kó tán níbẹ̀ bí wọ́n ti fi ń gbé orúkọ rẹ ga olúwa máa yin orúkọ rẹ lógo nínú ayé wọn à ń gbàdúrà má jẹ́ kójú ti ẹnìkọ̀ọ̀kan nínú wọn ẹgbẹ́ yín yóò máa tẹ̀síwájú sí i bí ẹgbẹ́ ti ń tẹ̀síwájú àwọn ilé yín náà yóò máa tẹ̀síwájú olúwa à ń gbàdúrà fún àwọn ìdúrúkọ ti jésù olúwa bá wa tù wọn nínú lẹ́ẹ̀kan sí olúwa bá wa wà pẹ̀lú wọn àwọn tó kù nínú ẹgbẹ́ yìí àìsàn kò gbóògùn má jẹ́ kó kọlù wọ́n bá wa dá ẹ̀mí wọn sí olúwa fún wọn ní okun àti agbára ògo ni fún orúkọ rẹ lókè ọ̀run ààbò ọlọ́run kó dájú lórí yín ayọ̀ ọlọ́run kó má pẹ̀dín láàrin yín àlàáfíà rẹ̀ kó wà pẹ̀lú yín ìfẹ́ òtítọ́ tá a tún gbọ́ nípa rẹ̀ lónìí lórúkọ ti jésù kó jẹ́ ìpín yín ní ọdún tí ń bọ̀ lórúkọ jésù ẹ̀ ní àwátì ògo ni fún orúkọ olúwa. ní orúkọ Jésù Kristi Olúwa praise God Eba bá mi fún wọn ní àtẹ́wọ́ celebrate them celebrate them thank you very much all right bí a ti ń múra díẹ̀díẹ̀ láti mú gbogbo ètò sí ìdánudúró kí kọ́kọ́ kí can you please stand you are welcome to Yaba Baptist Church is from Ede in Osun State, Union Baptist Church. Oshobo. Okay, it's from Oshobo. Oshogbo. Esther. Adelakun Esther. From um, Light Army Church, Agoiwoye in Ogun State. You are welcome. Akinye Kabo. Please celebrate them. Ebami wadada. Yes. You are welcome in Jesus' name. Inú wa dùn púpọ̀ láti rí yín. à gbàdúrà wípé àdúrà wo ni ká gbà ṣé pé kẹ́ ẹ dúró kẹ́ ẹ má lọ mọ́ ká sọ yín ló kọ́ má lọ mọ́ don't go back again stay in Yaba Baptist Church praise God àbí ká gbàdúrà pé kọ́lọ̀ ń sọ yín padà síbi tẹ́ ẹ ti wá kọ́lọ̀ ń sọ yín padà ni ẹ̀yin ọ̀fẹ́ má lọ mọ́ praise the Lord ọ̀dà ìfẹ́ Ọlọ́run kó ṣẹnu ayé yín. ìyanu ló máa já and anytime you are going back the Lord will go with you in Jesus name all right please be seated thank you very much ẹ jókòó àdúpẹ́ púpọ̀ um, wọ́n pé màmá Pópóọlá wà ní church a fẹ́ kí wọn màmá Pópóọlá okay oh all right dìde màmá you are welcome. Akin lẹ́ẹ̀kan sí you are welcome ma thank you God bless you ẹ ṣeun púpọ̀ ah, fún mega praise tí ó ń bọ̀ níwájú yìí gbogbo wa ni à ń rọ̀. jésù ti násàrẹ́tì ti násàrẹ́tì ẹ wá wo bó ṣe rọ̀ mí lọ́wọ́ Ladies and gentlemen, are you ready for the night of unforgettable worship experience, prayer, and fellowship at the Mega Praise 5.0 theme Exploits Through Praise on Friday, 3rd November 2023, time 10 p.m. till dawn at Main Auditorium YBC. inú abẹ́ ètò yẹn it's going to be another wonderful time gbogbo àwa tí a bá fẹ́ pe àwọn èèyàn wá a ti ní àwọn kan tá a gbéṣẹ́ yẹn lé lọ́wọ́ tí wọ́n lè bá wọn sọ̀rọ̀ wọ́n á bá wa bá wọn sọ̀rọ̀ wọ́n máa pe wọ́n ní orúkọ ìjọ ohun tá a nílò lọ́wọ́ yín ni pé kẹ́ fi contact wọn sílẹ̀ so tẹ́ bá ti jáde àwọn kan wà níta tí wọ́n gba orúkọ wọn àti nọ́mbà wọn wọ́n bá yín pè wọ́n síbi ètò yẹn ẹ jẹ́ kí gbogbo wa kí a ṣe bẹ́ẹ̀ olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ jésù bí a ti ń kí àwọn èèyàn a kí bàbá àti màmá tádé náà káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí àárín wa wọ́n ti lọ sí ìrìn àjò ti ṣe díẹ̀ you are welcome back in jesus name ó dàbí pé kan nínú àwọn ọmọ yín ló jókòó lẹ́gbẹ̀ẹ́ yín yẹn i think i can recognize our joining with us today. God bless you in Jesus' name. It is well with you. All right. Uh, nígbà tí à ń parí pátápátá fún èní ọ̀sẹ̀ tó kọjá yìí, ọ̀sẹ̀ tó kan díẹ̀ tó kan fún wa gẹ́gẹ́ bí ìjọni nítorí àwọn èèyàn wa tó ṣípò padà. Ó ó rí bákan Mo dẹ̀ hàn pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ló máa rí bákan ní ara wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. Eh, òtítọ́ àti òdodo tá a mọ̀ tá a ti mọ̀ tá a sì mọ̀ ó ní wípé one day all of us will go àkókò yẹn dẹ̀ ní kò sẹ́ni tó mọ̀ bí àkókò bá ti ń dé kálukú ọmọ yẹsẹ̀ yóò máa lọ eh, tó kàn ṣẹlẹ̀ ni pé láàrin ọ̀sẹ̀ yẹn láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí ohun tó fi dàbẹ̀ ń pò kan ni pé àwọn bíi mẹ́rin bíi mẹ́rin ó ní àwọn èèyàn wa tí wọ́n padà lọ sọ́dọ̀ Ọlọ́run àwọn méjì jẹ́ ọmọ ìjọ wa ní ẹ̀kúnrẹ́rẹ́ lọ́wọ́lọ́wọ́ kó tó di pé wọ́n kú àwọn méjì wọ́n ti kúrò lọ síbòmíì wọ́n jẹ́ ọmọ ìjọ ìtẹ́lẹ̀ wọ́n sì ní ìbáṣepọ̀ pẹ̀lú ìjọ kó tó di àkókò tí wọ́n lọ jẹ́ Ọlọ́run nípè màmá Christiana Adéwùmí Àdìgún wọ́n wà láàrin àwọn ọ̀ṣà kó tó di pé in fact wọ́n ní two Sundays ago wọ́n sì wá church kó tó di pé àìsàn ráńpẹ́ tí ó gbájú bí ọjọ́ mẹ́ta mẹ́rin lọ ó dé tí ó sì pè pè wọ́n tí Ọlọ́run fi pè wọ́n sọ́dọ̀ ẹ jẹ́ kí a máa fi àdúrà kí a máa fi ran ìdílé yẹn ní ọwọ́ ah, bẹ́ẹ̀ náà ni bàbá wa Julius Odúọlá. Ògúnrìndé ní àná la gbọ́ pé àwọn náà jẹ́ ọlọ́run nípè lẹ́yìn àìsàn ráńpẹ́ díẹ̀ ohun tó fọ́nì ni pé ní ọjọ́ Tuesday wọ́n wá sí ibi wake up tí a ṣe fún alàgbà Dòkun Ọláwìyí so it's ó jọ gbogbo wa lójú ó dẹ̀ yà wá lẹ́nu ṣùgbọ́n like I said bí ọlọ́run ti ń ṣiṣẹ́ rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ìdílé yìí náà nílò àdúrà lọ́pọ̀lọpọ̀ kí ọlọ́run olódùmarè kí ó bá wa tù wọ́n nínú àwọn bàbá wa bàbá olúwọlé àwọn náà pàdánù àbúrò wọn kan tí ó ti jẹ́ ọmọ ìjọ yìí à ń pe orúkọ wọn ní bc ojú adé dikines bc ojú adé. Um, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ arábìnrin yẹn wọ́n ti ṣe àìsàn ráńpẹ́ wọ́n dẹ̀ ti gbé wọn lọ sí lóyìnbó níbi tí wọ́n ti ń tọ́jú wọn nílùú òyìnbó ní US òun náà ni wọ́n dákẹ́ sí àfi ọpẹ́ fún Ọlọ́run wípé tó wọ́n ní ìdílé kí wọ́n tó lọ kí Ọlọ́run bá wa tọ́jú àwọn ọmọ àti ìdílé gbogbo tí wọ́n fi sílẹ̀ so ẹ jẹ́ kí a máa gbàdúrà fún ìdílé yìí àti ìdílé bàbá wa olúwọlé bẹ́ẹ̀ ni màmá wa tí wọ́n jẹ́ ìkan nínú àwọn ọ̀ṣà níbi màmá àrídẹ́gbé àwọn náà pàdánù ọkọ wọn mr niyi àrídẹ́gbé láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí náà bákan náà in fact bí a ṣe lọ kí eh, a lọ kí wọ́n ní ilé màmá wa àdìgún ibẹ̀ la wà àwọn fi pè wípé tó báyìí báyìí báyìí báyìí òun ló ṣẹlẹ̀ so um, like I said it's a trying time for the church kéèyàn máa gbọ́ pé ẹni ìkú ẹni ìkú ẹni ìkú kò ń ṣe tí ó dùn mọ́ wa gẹ́gẹ́ bí èèyàn àti gẹ́gẹ́ bí ẹgbẹ́ àpapọ̀ tàbí ìjọ ṣùgbọ́n tí nǹkan bá dé èèyàn máa ń fi ọkàn kínni ọkàn ìgbàgbọ́ gbà ọlọ́run yóò tu gbogbo wa nínú síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ dúró ká máa wòran we appreciate God that um, apart from Dickiness Bisi Ojuade àwọn tó kù wọ́n lé ní seventy wọ́n lé ní seventy àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run a ní máa rí ikú ọ̀dọ́ nínú ìjọ wa lórúkọ Jésù ṣùgbọ́n seventy náà ara àwọn tó ń wọ ninety ara àwọn tó ń wọ hundred bí ọlọ́run bá lè ṣe káwọn èèyàn wá máa wọ ninety wọ hundred tá a bá lè gbàdúrà inú wọn ó dùn so um, irú nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tí ó kọjá yẹn ohun tí Yorùbá ń pè ní àjálù ni àjálù ni so and eh, ó yẹ kí a gbàdúrà lórí ẹ̀ kí Ọlọ́run tiẹ̀ bá wa dáwọ́ ẹ̀ dúró báyìí kó wa dáwọ́ rẹ̀ dúró àwọn àgbà kan bẹ tí wọ́n ti ń bẹ̀rù pé bọ́yé mi lọ́kàn báyìí kò tí kàn yín ẹ mọ́ wọrí ẹ gbádùn ayé yín díẹ̀ sí i ní wàá fẹ́ kí àwọn èèyàn wa máa kú ní seventy tó possible àbí. so then we are going to renew our covenant of longevity májẹ̀mú ìdàgbàsókè pípẹ́ láyé májẹ̀mú yẹn We will renew it with God on Wednesday by the grace of God. So we will pray to avert any form of untimely death or this kind of a uh, consistent death in our midst. So mo fẹ́ rọ gbogbo wa, àdúrà àti àwẹ̀ ni, àdúrà àti àwẹ̀, ọjọ́ kan yẹn náà ni, ọjọ́ Wednesday ni mo fẹ́ kí gbogbo yín gẹ́gẹ́ bí ìjọ kẹ́ fi gbàwẹ̀, ẹ má fi ṣeré. èmi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ má fi ṣeré láago mẹ́fà ẹ jẹ́ kí gbogbo wa pàdé ń bì gbà ọlọ́run máa gbọ́ o ọlọ́run máa gbọ́ so ẹ̀yin náà ẹ yọjú síbi lọ́jọ́ wà tí wọ́n ń lóògùn tí wọ́n ní àìlera ẹ má sọ pé rẹ́fẹ̀n ló ní gbàwẹ̀ tí rẹ́fẹ̀n ọba sọ ń gbàwẹ̀ ni eléyìí ò ní ṣẹlẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí lórúkọ Jésù kó ní kálukú mọ ara rẹ̀ kó mọ àgọ́ ara rẹ̀ bó ṣe rí. So if you are on drug or you know you are not fit, you are not physically fit to fast, you may not fast. But if God has blessed you with sound earth, you are fit. I appeal to you by the mercies of God that you fast on Wednesday and come to join us. If by the virtue of distance, tiye bali wasibila lè mẹ́fà. ẹ darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára láti máa gbọ́ àdúà kẹ́yìn náà dẹ̀ máa gba àdúà ṣùgbọ́n tí àǹfààní rẹ̀ bá yọ fún ẹnikẹ́ni láti débi láago mẹ́fà ní ọjọ́ sátidé ẹ jọ̀ọ́ yín ẹ débi kí ẹ dẹ̀ fi àwẹ̀ ti àdúrà yín lọ́rùn the lord be with all of you in jesus name lágbára ọlọ́run àwọn ọmọ wa wọ ẹnìkọ̀ọ̀kan wa ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ó tó pààyàn ó tó pààyàn ó tó pààyàn kì í ṣe kú nìkan mo ti sọ principal mi ní school òkè ogun ló ti wá wọ́n máa sọ pé ikú yìí pààyàn ayọ̀ ní pààyàn a máa fi ń ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ikú kọ́ ni máa pààyàn ayọ̀ ni máa pààyàn owó máa pààyàn different things lè ń pààyàn ogun tí ń ja orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ó ti tó láti pààyàn lórúkọ jésù ẹ̀ ní ikú ikú kíkú kankan yíyè ni gbogbo yín máa yè so ẹ jẹ́ ká pàdé papọ̀ ní ọjọ́ wednesday láti jọ gbàdúrà papọ̀ olúwa yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ẹ ṣe one more time we appreciate everybody thank you for your patience let us rise and pray together ẹ jẹ́ ká dìde láti gbàdúrà tí a bá ti ń kọrin ìparí a ó gba ọrẹ pàtàkì fún àwọn GA guest auxiliary offering God bless you olúwa máa bá wa lọ bá a ti ń lọ ṣe ọ̀nà wa ní rere ọ̀sẹ̀ yìí jẹ́ kó jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa ìrìn àjò ẹnìkọ̀ọ̀kan nínú ọ̀sẹ̀ títun yìí olúwa pa mọ́ iṣẹ́ wa akalẹ̀ ọlọ́wọ́ lórúkọ Jésù jẹ́ ká gbà olúwa má jẹ́ lásán lọ́sẹ̀ yìí olúwa mo gbàdúrà gba gbogbo wa lọ́wọ́ ogun tó dìde lórílẹ̀‐èdè nàìjíríà yìí o may we not become victim of any evil circumstance in the name of jesus the lord will bless you gbogbo ẹ̀yin tẹ́ rìnrìn àjò lọ́sẹ̀ yìí olúwa yóò pa yín mọ́ olúwa yóò dúró tì yín o gbogbo lára wọn àmì ọlọ́run kó wà lára wọn ààbò ọlọ́run kó dájú lórí. hundred and forty-six orin three hundred and forty-six àti kọrin à ń rọ àwọn aṣọ́nà wa láti wá síwájú láti gba ọrẹ pàtàkì fún àwọn jíye wa a ó ṣiṣẹ́ a ó ṣiṣẹ́ ọmọ ọlọ́run ni wá yẹ ká tẹ̀lé ọ̀nà tí olúwa wa tọ̀. ẹ jẹ́ ká dìde ká kọrin. ti ti ẹ wá wo bó ṣe rọ̀ mí lọ́wọ́. Ladies and gentlemen, are you ready for the night of unforgettable worship experience, prayer, and fellowship at the Mega Praise 5.0 themed Exploits Through Praise? Place on Friday, 3rd November 2023. Tie 10 p.m. till dawn at Main Auditorium YBC. Come and let's worship with Adeyinka Alasheyori, Fumi Aragbaye, Kike Mudiaga, Kingsley Ike, Kelechi Unaji, Yomi Akpala, Ayo Ajiboye Agbaoye, Emmanuel Tosi, YBC Teen Choir, and YBC Praise Team. Ministry Reverend Dr. Bayo Sholaremu, Senior Pastor, Yaba Baptist Church. Remember, the date is Friday, 3rd November 2023. Venue is Yaba Baptist Church. 19 stroke 23 Commercial Avenue, Yaba, Lagos. 2023 Mega Praise 5.0 Do exploits through praise. Christ is the answer. Ladies and gentlemen, are you ready for the night of unforgettable worship experience, prayer, and fellowship at the Mega Praise 5.0 themed Exploits Through Praise on Friday, 3rd November 2023, Thai 10 p.m. till dawn at Main Auditorium YBC. Come and let's worship with Adeyinka Lashiori, Fomi Aragbaye, Kike Mudiaga, Kingsley Ike, Kelechi Unaji, Yomi Akpala, Ayo Ajiboye Agbaoyi, Emmanuel Tosin, YBC Teen Squire and YBC Praise Team. Minister Sholare. Aremu, Senior Pastor, Yaba Baptist. Remember, Block 23, Commercial Avenue, Yaba, Lagos. 23 Mega Praise 5.0. Do. Ladies and gentlemen, are you ready for the night of unforgettable worship experience, prayer, and fellowship at the Mega Praise 5.0 themed Exploits Through Praise on Friday, 3rd November 2023, time 10 p.m. till dawn at Main Auditorium YBC. Come and let's worship with Adeginka Lasheyori, Fomi Aragbaye, Kike Mudiaga, Kingsley Ike, Kelechi Unaji, Yomi Akpala, Ayo Ajiboye Agbaoye, Emmanuel 23.